قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run àtọrọ àlékún kẹ ọlọ́run àtọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tá ànábì mú wá bá wa tí ó fi dọjọ́ alqiyama eléyìí ni ètò yín ètò wa dáwọ́tul haqqi ìpèpè òdodo yìí tó máa ń dé sí etí ìgbọ̀ wà ní dédé àkókò yìí láti ilé agbóhùnsáfẹ́fẹ́ Premier FM ninety three dot five Dùgbẹ̀ Ìbàdàn tí àwọn ẹrú Ọlọ́run kan ṣe onígbọ̀wọ́ rẹ̀ kọ́lọ̀n bá ní ṣe àpọ̀sán àrísìkì wọn ọmọ jẹ́ kí òjò àrísìkì wọn kọ́ dá kó sì mọ́ jẹ́ kí ẹ̀kan gí àrísìkì wọn kọ́ kan òkúta ọ̀rọ̀ wọlà la ilaha illallah èyí tí àwọn afáwà fadilatul imam sheikh suleiman muhammadul awwal amúgbéẹ̀yá tí ó ìmọ̀mù àgbà fún wa ní yànà bójìjà central mosque bákan náà ìmọ̀mù àgbà fún wa ní green mosque nígbàgì tí wọ́n bá ní sàlàyé nípa ìrìn àjò ojú oorun èyí tí í ṣe àlá àtàwọn nǹkan tí ó rọ̀ mọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan láì ní dènà pẹnu níbi tí wọ́n bá ní bá dé òun náà ni wọ́n ti máa tẹ̀síwájú ní ìdájì yìí bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطعام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 ẹ̀rọ mẹ́yà ní ẹ̀sìn àtúnfi àsìkò yìí tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bí àtẹ̀mí àtẹ̀yìn kọjọ́ kọjá wà nú ẹni tí yóò fi ṣe kòǹgẹ́ ilẹ̀ látòlè kọ́dìr lẹ́ni tó dúró tí ń sin lọ́wọ́n ọba ń bẹ̀ tí yẹn náà sílà fọlọ́wọ́n ọba tí ń sílà wà kúrà ní fọlọ́wọ́n ọba ń bẹ̀ tí ń sàdúà lẹ́ni tọ́lọ́wọ́n bó fi ṣe kòǹgẹ́ kó sì má ṣe ní òpin kòǹgẹ́ wa nínú àwọn ilẹ̀ láti kọ́lì tí wọ́n bọ̀ sínú Ramadan kọ́mọ́sílẹ̀ náà ní àgbàmọ́ wa kọ́dà kan kọjọ́ níbi tí a bọ́ọ̀dì lánàá òun náà ni ibi tá a jásí ń pa wípé wà áwùlà máa yẹkúnù ta'dir bil Qur'an a ní èyí tí ó dáa jù kéyò fi tú àlà òun náà ni Qur'an tá a bá ti rí ẹ̀rí fún bẹ̀ la fi sọ̀rọ̀ díẹ̀ nípa sẹ̀fínà a sì ṣàlàyé bó ṣe pín méjì nípa tó bá jẹ́ pé ọkọ̀ ojú omi ànábì ní ìrìnàbá rí àbọ̀kú ojú omi ní bákan náà wà áwùlà máa yẹkúnù ta'dir ba'da al-Qur'an bis sunnah bákan náà tá a bá ti rí ìtọ́ka láti fi tú àlá láti inú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallama òun ló tún kù lẹ́yìn Qur'an hadithi tọ́wọ́ ẹ̀pá bá ti rí ní tó ti tọ́ka bẹ́ẹ̀ ká tó fi hadithi tú àlá òun ló tún jẹ́ èyí tó tó dáa jù tí ò múyẹ́ méjì lọ nínú ìtú àlá ànábì sallallahu alaihi wasallam ọmọ ní sọ̀nà hadithi tí wọ́n Bukhari gbà wá ó ní albi iru jubarun a jẹ́ wípé mọ́rọ̀ à fi manamihi annahu waqa fi bi'rin fa innahu yum karubihi law sha Allah bidhalik en tori leju ta le pe o ti wo 90% o naa ni wi pe ti eyan to ba lala wi pe o n ja sinu kanga itume ni wi pe ayo petopero obu lo yoro re ko wa ri be ogbu owo ọlọrun ṣùgbọ́n wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ èṣù ọ̀fà àwọn ẹni rẹ̀ yóò fi sẹ́ẹ̀tì ẹ̀ kí lẹ̀ rí wata fi sọ báyìí anábì sallallahu alaihi wasallam sọ fà wípé àlìbí irù jùbárún kí n túmọ̀ àdìsí ìtumọ̀ ní wípé kànga tí wọ́n bá gbẹ́ kalẹ̀ tó ní nǹkan ò sì gbẹ sórí ààyè aláàyè tó gbẹ sáàyè ara rẹ̀ orí rẹ̀ náà lọ sí ẹ̀kú rẹ̀ lọ sí ẹ ń bá lọ rè jánu rú kànga báwọn ọ̀ ń lọ gbẹ̀kú ẹlẹ́kùlé lọ́bẹ̀ bọ́nu sọ́kẹ̀wé ó ń ní nǹkan sì mọ̀ bí ṣe mánéjì nǹkan rẹ̀ tipẹ́tipẹ́ ọ̀ ń lọ gbẹ̀kúlẹ̀ lọ́kùlẹ̀ ló fi bọ́ sínú kànga ó ní nǹkan sì mọ̀ ṣe mánéjì ẹ̀ tipẹ́tipẹ́. ogun fẹ́ǹsì kànga ti dẹ níbò lórí. omi sọ́kẹ̀wé irú ẹ̀ ń bá dẹ́rù eléyìí wò jùbárún kò sí ọ̀ràn kankan lọ́rọ̀ ẹni tó gbẹ́ kòtò òun o torí kò gbẹ́ kòtò nígbẹ́ ti jàǹbá kò gbẹ́ kòtò nígbẹ́ ti ìkà ọgbẹ́ sáàyà rẹ̀ ó sì mànéjì nǹkan rẹ̀ ìwọ lọ fẹ́ lọ rèé yọ́lẹ́dà lórí dúkìá ẹni ẹlẹ́ni tó fi lọ́ọ́ rèé sékíní o tó fi lọ́ọ́ kó kòtò tó fi lọ́ọ́ rèé kó sí kòtò ìdán ajẹ́ wípé ìgbẹ́kòtò òbí kan kéèyàn ò sí màmá kọ́tọ́kọ́tọ̀ ní nǹkan téèyàn fọkàn sí téèyàn kí èèyàn lọ já bẹ̀ àṣẹ pé ẹni tí èèyàn ọ̀ràn kan pé bóyá ó lè máa pètòpèrò bú pẹ̀lú èèyàn ó súnmọ́ èèyàn lásìkò yẹn tí sì ń pètòpèrò bú lọ kí ni a bá máa ń nọrọ àfílì mànà ànáwó wákọ̀ àfi ìbí irin fa ìnáwó yóò kárò bí. ìsáàbà máa túmọ̀ bẹ́ẹ̀ béèyàn bá ṣe lára pò ń já kànga lójú ran ayé ọ̀sẹ̀ tiẹ̀ wọ́n ó pè tí èsè tiẹ̀ wọ́n ó pè mọ́ wọ́n ó kó bá a wọ́n wà bí wọ́n daṣọ ọ̀ràn sí lọ́rùn àrí ẹ̀rí yóò bá nà. bákan náà jẹ́ àmìn hadith rasulillahi sallallahu alayhi wa sallam tí àmì sàfẹ́m ròyìn ilé ayé fàṣàbọ̀rọ̀ sàfẹ́m àdúnìyà àná àkọ́bọ̀rọ̀ hulwa ànábì pé ayé ní nǹkan tó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ tó sì dùn. ẹ tá a bá wá wo eléyìí ó ń túmọ̀ wípé ẹ ń bá rí almuruj wàlá hadaiqul khadra tí èèyàn bára lójú ran wípé òun já sínú ọgbọ oko oko ìwà tutù gbọdọgbọdọ tó wá green lọ a máa túmọ̀ pé ayé ọ̀rọ̀ rùn fóńtọ̀n ọlọ́run ó sì mú ìdùnnú tó pọ̀ wá fúnrú ẹni bẹ́ẹ̀ bákan náà in tó ti ẹ̀ní bá ṣe pẹ̀lú kọ́lọ̀ in tó ní bá ṣe pẹ̀lú àwọ̀ àwọ̀ green kọ́dà tó ti ẹ̀jẹ̀ pé àwọn tí wọ́n ní bá ṣe pẹ̀lú dókítà ojú gan wọ́n ní tí ẹ̀ bá fẹ́ máa pe green yóò rí bẹ́ẹ̀ ṣe bí náà ni àwọ̀ àlìjẹ́ àjọ́nà sáàrùn kankájọ wọ̀nyí green ni àwọ̀ rẹ̀ náà eléyìí ó tún jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kí èèyàn bá rí káàbà filimanam àtọwáfù bìlì káàbà kí ẹni kó wá rí káàbà lásán ń yípo káàbà filimanam yẹdúlọ lára hajj awizawaj ó náà máa tọ́ka lórí pé èèyàn ó ṣe hajj fọlọ́sọ̀ àtàlá tàbí èèyàn ó gbé ìyàwó tuntun nítorí kíni torí ànábì sallallahu alaihi wasallama rọ́ ànáfà òyàtúfù bìlì káàbà ففسر منامه بأن الطواف يدل على الحج وعلى حصول أمر مطلوب tàbí kó jẹ́ pé téèyàn ti ń lé èèyàn padà bá pẹ̀lú ògùn ọlọ́run insha Allah rahman nítorí pé ànábì sallallahu alaihi wasallam fúnra rẹ̀ ọlọ́run ọba fi ti fi àwòrán mi kọ́dà mi nígbà tá a tún ni wá muhallikina ru'usana wa muqassirin mo wa àwa kan ń fárí àwa kan ń gẹrun wa ọlọ́run tó wáá fi ọlọ́kànbalẹ̀ pọ̀ ń bẹ̀ ọlọ́run sì padà ṣe bẹ́ẹ̀ fún ànábì rẹ̀ sallallahu alaihi wasallam fún èyí tí àwọn balẹ̀ rí kàbá téèyàn ń yípo rẹ̀ bí àwọn onímọ̀ rahman àpẹẹrẹ pé yóò ṣe ájì ni tàbí alhusul ala amrin matulubin tàbí nǹkan téèyàn ti ń wá tó bọ́ fún yàn téèyàn tí ìtàbù sí yàn yóò padà di nǹkan téèyàn orí tó sì jẹ́ nǹkan àdùnnú. bàtí láàrin a nínú àwọn onímọ̀ tí wọ́n máa ń sábà fúnilá pé bẹ́ẹ̀ ọba lálàájì kọ́ ara rí kọ́ lábá àti ọ̀rá sọ́yì ṣùgbọ́n nígbà tí ọ̀rá làájì tiẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ lọ́wọ́ báyìí ní immigration service ní immigration service ọgbà passport ọgbà tán ọfi sọdá sàbùjá wọ́n fi físà ájì bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́ba rẹ̀ lódó wọ́n tó dáṣọ dánimà àǹkárá ló ń kálukú wọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́ba rẹ̀ nù bọ́ọ̀sì wọ́n ló di aláàrẹ́gàlà ìmọ̀láfẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n dẹ́kọ̀ wọ́n dẹ́kọ̀ náà ní airport ó ká kuru bàálù bá kún wọn wọ́n sọ̀kalẹ̀ ń jẹ́dà wọ́n tún kún wọn náà labbaik Allahumma labbaik labbaik la sharika lak labbaika inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak wọ́n tó bára wọn náà ní kàbà ó sì rúbúrọ́ tẹ́ ó tó bọ́ sọ́lẹ̀ padà ọ̀sọ̀ mi wọ́n bá tó padà lọ sí mìnà nígbà tó di ijọ́ àràfàkọ́lá wọ́n dé mìnà ní ìyálẹ̀ta rẹ̀ wọ́n farabalẹ̀ ń bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ tó para múra àràfà bó ṣe dijọ́ àràfà nídàjí wọ́n kọ̀rí àràfà wọ́n kúrò àràfà wọ́n bọ́ mọ́sálífà mọ́sálífà wọ́n lọ sọ̀kù wọ́n sọ̀kù wọ́n parí wọ́n parí wọ́n parí wọ́n sọ̀kù lọ́ bá sì parí iṣẹ́ ají ó parí rẹ̀ tán ó tún bọ́ra alẹ̀ wọ́n tún padà bọ̀ sínú plane ní jẹ́dà wọ́n tún wọ plane náà wọ́n tún bọ̀ ní nàìjíríà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ní àwọn èèyàn tó wá parí rẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mímọ̀ máa ń sọ pé téèyàn bá parí iṣẹ́ ájì láti bẹ̀rẹ̀ dópin lójú ran ó ṣáájì tiẹ̀ lójú ran nù ìsì sábà máa ń rí bẹ́ẹ̀ nítòótọ́ kọ́lọ̀ǹdù ọjọ́ àrí gbogbo àwọn tá àti ìdòmẹ́kàrí kọ́dà kan kọ́mọ̀jì aṣọ ájì wa lójú oorun o mọ̀jì aṣọ ibi pírẹ́yàmáàtì oníkíní ẹ̀ ń ṣe ń bẹ̀ bọ́lá mi sẹ́ lọ́njọ́ ní bàbàrà yẹn ya kàbà sí pìrìàmáàtì ọ̀dọ́ wọn ọlọ́mọdé àti àjọ ọ̀nà pìrìàmáàtì o méjì á ṣe lẹ́nu ọ̀tí ẹ̀ ti lọ nígbà afọ́nàbọ́já bẹ́ẹ̀ tí èrò yẹn di ó tọ́lú rẹ̀ tẹ̀síṣẹ́ nìkan ọ̀ ó lọ́wọ́ lórí o kàbà wà ní ọlọ́ o kọ́dà wọ́n sọ láti ilẹ̀ báyìí mọ́ ha ni ọlọ́mọdé àti ẹnu tẹ́lì ọlọ́gẹ́dẹ́ olówó kan yẹn ti sponsor program kan níìsín gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe lọ́wọ́ gbogbo ẹ̀ ti ṣe méjì á ṣe ń bi fóònù ọ̀rẹ́ mi ó rí kọ́dù gbogbo ṣe ṣe lọ́wọ́ gbogbo ẹ̀ méjì á ṣe bi kàlẹ́ndà lákòóso àánú wa pẹ̀lú ìntàbátì rí látinú ẹgbàá wa hadithu insha Allah ta'ala awambo fadarul ilmi iqimisuna ila alquran turshiduna ṣé gbogbo òbí ló ń bẹ lọ́wọ́ fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè lára ìlànà gbòógì tí ọmọ lè fi dolóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sí ní ẹ̀kọ́ rẹ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá kì í ṣe alquran ìdí pàtàkì rẹ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ máa dùn tàfíìdì القرآن والدراسات الإسلامية Institute of Quranic Memorization and Islamic Studies. It means ìyànà Bódìjà ọjọ́ express road Ìbàdàn. Lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀ ti Sheikh Sulaiman Muhammadu Awal Ahudi ẹ̀yà. Àwọn ìpele tá a ti ya mọ́ kalẹ̀ sọ anonymization híhá àlùkò Arabic studies kíkọ́ nípa ìdè lọ́gbàwá tó yẹ pé Western education ẹ̀kọ́ ìgbàlódé day and boarding is allowed. Twenty-four, oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four. Máa dùtà fíìlì Kùrán ló ń pe gbogbo òbí pé ẹ wá sọ àwọn ọmọ yìí dolórí rẹ̀. bákan náà àtàkọ́tùmù bìlà àkíkù àkíkù yìí náà máa dànù kan ni òun náà ni tó ní bá ti pẹ̀lú òkúta àlùmọ́nì tí wọ́n wá fi ṣe òòka téèyàn bá fi sọ́wọ́ lójú rẹ̀ a máa túmọ̀ bárọ́kà wà ní ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ oore ọlọ́run àti ìkẹ́ tọ́pọ̀ àtọ́nà lọ́sọ̀rọ̀ àtàlá lọ́sọ̀rọ̀ àtàlá mi pé قال من رأك أنه تخطم بالأخير فإنه يملك شيئا مباركا وينال نعمة ẹn bá ní pé òun fi àlùmọ́ọ́nì àkíkù òun fi ṣòòka lójú ràn yóò padà rí ọlọ́run tó pọ̀ rẹ́rẹ́rẹ́ tí ó sì rí ìdùnnú tó ga pípọ̀. eré náà jẹ́ abala àwọn nǹkan tó máa ń tíyà jù nínú ìtú àlà ẹ wá jẹ́ abọ́ bíi èyí tó bá jẹ́ pé àwọn tí wọ́n lọ ṣáájú wa láwọn tí wọ́n fi ẹ̀sìn wọn tí wọ́n fi tẹ̀lé ti ànábì tí wọ́n tẹ̀lé kọ́líbá ń wà kọ́ líbàní tìǹú tòde tí wọn ò fi nkẹ́kẹ́ ṣe àbòsí ẹ̀já lọ sínú ìtàkàtọ́sẹ̀lẹ̀ láàrin Abubakar àti ọkùnrin kan ọkùnrin kan wọ́n bá Abubakar njọ́ kan faqal ní wọ́n sọ pé yá Abubakar ra'aytuka anni nafadtu kiisi ìlọ́mọ̀ tó jẹ́ pé lójú rẹ̀ tẹ̀ǹfìlù elkis àwọn tẹ̀ǹfìlù kiisi nukud tìlùfúlùmù jẹ̀dílùmọ́t téèyàn bá lálà lójú rẹ̀ wípé òun gbé owó sínú àpò tó pọ̀ ní wá ná wẹ́rẹ́wẹ́rẹ́ ó sì nẹ̀tán lójú ra a máa túmọ̀ pé mímọ̀ bọ̀lọ́dọ̀ ọlọ́ ó ti ń súnmọ́ ìpalẹ̀mọ̀ kúrò láyé ó ti ń súnmọ́ yálà inú àpò kó sí ni o yálà inú pẹ́ẹ́lì ló kó sí ni o èèyàn sákòó síbi kan lódìdí báyìí ó sì nẹ̀tán náà lójú ra kí ni ẹ̀rí wa lórí eléyìí ọkùnrin kan bá Abubakar jọ kan ó ní yá Abubakar rọ̀ àìtùkà á ní nàfàtù kìí sí ó ní ọmọ yìí àmì lójú rẹ̀ mo kówó sínú àpò ó sì lè jẹ́nu kòǹdò náà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ mo mà ná owó ìtàn àbákìrì ní lọ́rọ̀ ìmọ̀lọ́ alikisu badarili insan so orí àpò tó kówó sí ààrẹ ara ọmọ ànàbí adama nìyàn wàdàrọ ìmùdíkìrán owó tí mẹ́mẹ́tọ̀ náà ó nìrántí rẹ̀ ṣùgbọ́n tí ìbáyìí ni wípé hmm, fa ìrọ́ alìsàn anáhùn lẹ́fàbọ̀ kí ìsàwú àwòsànrọ́ta tí à bá wáyé lọ́la pé òun náà ti ń bẹ́ẹ̀ nù àpò tó ń kówó sí tán àbí àkòǹdò tó ń kówó sí kòǹjò tó ń kówó sí òun náà ti máa ń bẹ̀ tán máa tà irú ẹni báwọn yóò kù láìpẹ́ sígbà wà ń kọ́tọ̀ àdìkìrùhù kò sì ní pẹ́ táwọn èèyàn ò fi ní sọ̀rọ̀ rẹ̀ mọ́ nínú sẹ̀mí fàkọ́rọ̀jà rọ̀jú mi ní indi abubakar kọ̀pọ̀ tí abubakar túmọ̀ aláìfọkùnrin ìtàn lọkùnrin bá jáde kúrò lọ́dọ̀ abubakar yóò jáde tàbá yìí fàkọ̀tàláhù no barudun bí ìgbà tí a lo ìjìnlẹ̀ èdè gbogbo ní èèyàn máa gùn èèyàn wá kó papọ̀ sínú gbólóhùn kan nǹkan àgùn o lè jẹ́ rákùnmí o lè jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ o lè jẹ́ sin o lè jẹ́ bàtà barudun ọ̀sà padà pa ọkùnrin yẹn bákan náà kàtùmùsọ́wọ́ lára àwọn àlà tó jẹ́ wípé ìtumọ̀ rẹ̀ ò lè fún àwọn àlámà iná la pé àwọn bá jẹ́ wípé wọ́n lọ ṣáájú wa níwọ̀n tí wọ́n gba ẹ̀sìn tòótọ́ tọ̀rọ̀ mùsùlùmí sàlám láti pẹ́tipẹ́ òun tán náà bá fi tú àti tú àlà a máa jẹ́ nǹkan tí a máa ń lò padà láti fi tú àlà àti láti bá àbíjẹ́ kí àlòkíyà sí wa ẹjẹ́ àtàtàrọ̀ sínú àdìsí Anas Malik Anas ní òun rí lójú ọ̀ràn níjọ́ kẹtó ń ka anna bin Umar yakulu tamaran abdullahi bin Umar òun rí ti ń jẹ èso dàbínú faqala la ó lọ wá sọ wọn pé hmm, aklu ka tamra dalilu halawatil iman sórí bó ṣe ń jẹ tamuru yìí àpẹẹrẹ òun rí adùn gbàgbọ́ ọgbọ́n ọlọ́ngbọ́n ọ̀tánú ọlọ́run ara rẹ̀ wá balẹ̀ ọkàn ẹ̀ balẹ̀ adùn gbàgbọ́ yẹn ń wá ń jáde sí orí ahọ́n rẹ̀ jẹ̀mọ́ wàlẹ́ òtẹ́ lọ́rọ̀ ànábì o ṣé èèyàn bá tẹ́ sínú ọlọ́run wàlẹ́ yọ màdá dùn gbàgbọ́ kọ́dà kìí ṣe pé èèyàn ló lọ yóò ní ìsinmi jẹ́ ló lọ kìí ṣe pé èèyàn nílé iṣẹ́ tó tóbi yóò ní ìsinmi jẹ́ nílé iṣẹ́ tó tóbi lọ nítorí pé gbogbo nǹkan rẹ̀ ìrọ̀rùn ìrọ̀rùn yóò máa ṣe yóò ti mọ̀ pé tọ́ bá kún ọlọ́run ní bẹ́ẹ̀ fún bọ́fà ọlọ́run ní bẹ́ẹ̀ fún àìmọye ẹni tó ní ìjà tó láwo tẹ́gbẹ́ tọ́ bá kún èrè tí ó fà gan ìsinmi téèyàn ti sin lórí rẹ̀ kò ló léèyàn bá lórí ìsinmi láàrin bí odidi ọdún kan tí wọ́n bá fẹ́ máa bá wọn àrí ẹ̀rí bí yan náà bákan náà nínú àwọn sáráfù tá a tún rí náà kò ní àfáwọn ibùn sirin a rí pé àwọn mẹ́ta bá dákọ̀ ibùn sirin ibùn sirin a lè mẹ́ta akọ rẹ̀ láti sọ pé a padà ṣàlàyé ọ̀rọ̀ pípọ̀ lórí àáfàá dáadáa yìí rahimahullahu ta'ala rahmatan wasi'a kódà ìmáàmù dábí rahimahullahu ta'ala wọ́n máa ma sọ̀rọ̀ ńlá kan wọ́n ní ibn sirin tẹ́ ń wí la ilaha illallah kana lahu ta'yidun ilahiyyun fi ta'wil ru'ya náà sọ̀rọ̀ ìmáàmù dábí gangan nu náà sọ̀rọ̀ ìmáàmù dábí ni wípé ibn sirin tẹ́ ń wò yìí o kana lahu ta'yidun ilahiyyun fi ta'wil ru'ya ìkúnilọ́ọ̀tẹ̀ ń tọ́wọ́látọ̀dọ̀ ọlọ́run direct ọlọ́run fẹ̀ sí ọ̀pọ̀ lọ́dún sirin tó bá fẹ́ tú àlà ibnu sirin ọkùnrin kan wá banjọ kan ó ní ìrì àfa wa rọ̀yìtù ka anni fi safinatin sauda mọ́ mọ̀ bára mi lójú ran nínú ọkọ̀ ojú omi dúdú kirikiri làmìyàbùkọ̀ mi ní àyílẹ̀ al ṣùgbọ́n pa lọ́kọ̀ ojú omi ló túká nǹkan kan ọ̀sẹ̀ kú mbẹ́ ju okùn léńjé léńjé báyìí lọ. Ah! àfa wa sọ pé à ń tàrọ́ jùlọ ẹ̀dá kan tó lọ ń sọ ìgbà tó bá parí ilé ayé rẹ̀ làmìyàbùkọ̀ mi dì nìkan illa al-ikhlas kò sí tí ó kù nínú ẹ̀sìn rẹ ju ìtànú ọlọ́run lódodo lọ gbogbo nǹkan ni ọ̀fẹ́ ìtàn mọ́ ọ lọ ṣùgbọ́n wọ́n pé hmm, wọ́n bu ọlọ́run wọ́n bu ọ ní ṣùgbọ́n tí ó sọ̀tẹ́ kùnà ni pé gbogbo tí ó kù ọ rí wàhálà tó kù sí iná kò ní jẹ́ torí èèyàn hmm. ẹ̀mí dáadáa tó ní iná ní ó kù bá ọ irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọn dàlẹ́ ní ní mamlaka èèyàn dáadáa ni bàbá yìí. Saudi Arabia kọ́ bẹ́ẹ̀ ni bàbá yìí wá máa jẹ gbèsè ni láti fi dun ẹlòmíín nù bọ́gbàlejò yóò jẹ gbèsè àwọn ìjọba irú wo lé yóò kùn di ẹran fún àlejò yóò ah, wọn kẹkẹkẹkẹ fún náà bí ṣe máa ṣẹnu tí tí tí fa tó fi di pé gbèsè wa kọrùn rẹ pẹ̀lú àánú Ọlọ́run ìrònú sáàmù lọ́rọ̀ gbèsè wọlọpàá ah, kó wọn gbèsè pẹ̀lú Ọlọ́run kankan àwọn olówó kan sara wọn jẹ ní pé ah, ẹdùn ọkùnrin tó jẹ gbèsè sọjẹ nítorí ilé ayé kìí ṣe pé wọn gan láyọ̀ tẹ̀lé dàbí bílà kìí ṣe pé mi kẹ́kẹ́ gbádùn ni ẹ bá fún ní owó nígbà wo tó wá fún lọ́wọ́ wọ́n wá fún lọ́jọ́ bó lọ́wọ́ máa jẹ gbèsè sànú àwọn èèyàn gan kò lè ná tán tí èè jáde láyé irú bá ni wọ́n ń sọ wípé wò gbogbo nǹkan tí ìtànú ọlọ́run bá mú ọ̀dẹ́wò láyé pa lọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ ọmọ lọ́dọ̀ wa lọ́dọ̀ àwo pẹ̀lú ògùn ọlọ́run ìnàkàrọ̀ jùlọ làmìyàbùkọ̀mìndínlẹ̀ ìlàlẹ̀ ìkìláàsì ṣùgbọ́n wọ́n pé torí ọlọ́run ló fi ń ṣe nǹkan yìí yọ ọ́ sẹ́kù sára rẹ tọ́lọ̀ ó fi gbọ̀ ní kí n lè tọ́lọ̀ yóò gbọ̀ ní ẹ̀rú. bákan náà ó tún fẹ̀rẹ̀ sáà fáwọn ibùn sirin bẹ́ẹ̀ pẹ́ tí wọ́n bá fẹ́ túmọ̀ àṣìrọ́jù alali ibrahim filimanam delilu ama téèyàn bá padà bá àtùpà lórí àtàǹpàkù ara rẹ̀ lójú ran a máa túmọ̀ pé ọlọ́run ọgbà ojú èèyàn kéèyàn tó jáde láyé kí sirin ọkùnrin kan wá inni ra'aytu fil manam ka anna ala ibrahim sirajan mo rí lójú ran wípé àtùpà ń bẹ ní orí mi ah wọ́n wá sọ fún na hmm, hadha rajulun yu'ma ọkùnrin ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yìí ọlọ́run ó padà gba ìrìnà rẹ ṣùgbọ́n tó bá gba ìrìnà rẹ yóò tún sara re rẹ oníkẹ́ òní ọ̀sẹ̀ ìtumọ̀ tó fi rí tó fi jẹ́ pé kèé ṣe pé orí àtùpà ń lórí kíni o lórí ọwọ́ ẹlòmíì ọwọ́ ara ẹ̀ náà ló ti bá àtùpà àtùpà olójú ẹ̀ ìka rẹ̀ ńlọmẹ̀ ọ̀kan nù ọmọ rẹ̀ ni ó padà máa fọ̀ǹtẹ́ẹ̀tẹ̀ káàkiri ọlọ́run yà dákun jọ dákun ṣe sùúrù dákun jọ gbogbo àwọn tó gbàdínà wọn kọ́nà bá ní fọ́n sùúrù gbogbo àwọn tó jẹ́ pé orí pé wọ́n ń pò yọ sí tù ní ẹ wà yóò tún yóò rí padà yóò rí padà yóò rí padà ọlọ́run dákan bá ní fẹ́ ìmọ̀lẹ́ rẹ bẹ́ẹ̀ dákun jẹ́ wọ́n náà padà gbogbo ẹni tí àrùn ojú òsè náà mọ̀fà àrùn ojú sẹ́ náà ẹni tárùn míì náà ń ṣe náà tó jẹ́ àìlera lára rẹ̀ ọlọ́run dákan bá ní bututu sára tiwọn náà wọ́n lájọ kùn sí ọlọ́run bá ṣàánú wa o jẹ̀mọ́ ibi ọ̀rọ̀ àlá ti wá lágbára lélẹ́yìí o tá a bá lọ́tún lọ́sì ṣùgbọ́n tá a bá ń farabalẹ̀ bá a lọ nígbà bàbá sàrẹ̀yẹ a rí i pé ó tún yé náà kún yíyé ṣùgbọ́n tá à ń pariwo ni wípé ẹgbẹ́jọ́ aláìṣe nǹkan eré nǹkan tó so ẹrú àtọ́lọ́wọ́ba rẹ̀ pọ̀ ta ni ọmọ bá ni tu ìlà fi ń pariwo fún apíyá sọ̀rọ̀ dáadáa kódà láyé àfàwọ́bùnú sirin nǹkan kan ṣẹlẹ̀ sí ọkùnrin kan ọ̀làlà kí ni tọ́lá ọ̀làlà lójú rẹ̀ wípé àsìnáà nù sákọ̀tọ̀ gbogbo eyín ẹnu ọjàbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan kò wọ́ kò sí ìyàkà mẹ́lẹ́nu ẹ̀ ọba gbalẹ̀ e. ọ̀kan mú àwọn tí ó rò pé àfa àgbà náà nìkan lè rẹ̀ tú àlà nígbà tó sáré dọ̀rùn àfa bá ní a sàyẹ̀mútu àwòládò gbogbo ọmọ rẹ̀ pátá ní òkú lójú rẹ̀ ìbànújẹ́ abẹ́ni ìbànújẹ́ bá ó sáré ronú ronú ronú lọ́ba kọ̀ ilé sí ilé àfa wa bínú sèré ọba ní yàṣẹ ó ní ní parọ́ fún yín o mo rí mẹ̀kẹ́ lójú rẹ o àfa ní kí lórí ó mo ti ti lo ẹnìkẹ́tẹ́lẹ̀ o ó ní kí lórí kí ló sọ fún ọ ó ní kí n tí mo rí náà wípé ọ̀rọ̀ ayétu fìlì mọ̀nàmì ká àna àsìnáni sákọ̀tọ̀t mo rí lójú rẹ̀ pé gbogbo eyín ẹnu mi ọwọ́ dànù àfáà ní kílà fáwọn àtúfọ̀ àfáà nígbà ah, gbogbo ọmọ òun òní ó kù lójú òun ibùn sírí wàá bú ẹrù ni abadan bó ṣe sọ fún ọ̀hún kọ́ lóye ó gbé kalẹ̀ ọjẹ́ mẹ́dà lóhùn sayubari kun lọ́wọ́ lákàfi ọlọ́run ọbọ̀ fún lálùbáríkà tó pọ̀ ẹ̀mí rẹ̀ ó gùn ọlọ́run ó fi àlùbáríkà sí ọjọ́ orí rẹ̀ hátà tẹ̀kúnà áhírọ̀ áhìlìkà mautan tó fi jẹ́ pé nínú ìdílé yín ìwọ ló kù kẹ́yìn jọ̀mọ́ ẹ̀ wá dákun bọ́bá jò náà ni ó kù kẹ́yìn nínú ìdílé wọn ìyàwó ò ti lọ lójú ẹ̀ gbogbo ọmọ ò ti lọ lójú ẹ̀ àwọn ẹ̀gbọ́n gan àwọn àbúrò gan ilé náà wà ní ọ̀nà tó jẹ́ wípé àǹfààní tá a máa ṣe lórí ọ̀rọ̀ wípé ta lẹ́ni ọ̀tọ́ sí tó yẹ kó máa bá ní tú àlà ẹ dákun ẹ ṣera wa o torí eléyìí la fi ń pariwo fún ẹnì kọ̀ọ̀kan wa wípé ẹ jọ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ yeke yeke níbi àlámẹ́rì jẹ̀mọ́ mo tún bẹ̀rẹ̀ nínú ìjọ kan so rẹ̀ kọ́sọ̀ wa ń bi àti kọ́sọ̀ yìí náà níbi àti gbọ́ kó tún jẹ́ àdújọ pàdé láyé àtàràfíà tó wá tún di ní òru ọ̀la wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. darul iman darul iman darut taqwa wal iman. al iman group of tá a bá ń sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ tó tún mú kéwú níṣẹ́ láì fi èkan dín kan lọ́wọ́ al iman group of má lè fowó ẹ̀sọ̀yà fún gbogbo òbí àti alágbàtọ́